الحمد لله فطر الناس على الدين وعلى الإسلام والسنة وقال سبحانه فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله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 وهو خير الوارثين عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن وتمسكوا بدينه وسنة نبيه يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يصنع الله الله يوزعه في سنن الفطرة أدامه òun ni àwọn ìṣesí tó fi kí ẹni tó bá fi ìṣesí yẹn tó bá lo ìlànà náà irúfẹ́ níbẹ̀ á máa ròyìn rẹ̀ ibi ẹni tí ẹ̀sìn ń bẹ lára rẹ̀ ní ìsúnsẹ̀sìn àdámọ́ ní Islam èyí tọ́lọ́wọ́n ọba àdìgbẹ́ ọlá dá gbogbo ẹ̀dá lórí ẹ̀ tó dẹ̀ kó gbogbo ẹ̀dájọ́ lórí ẹ̀ ọlọ́run tó wá nífẹ̀ẹ́ ẹ̀lfíìtọ̀rọ̀ yìí àdámọ̀ yìí ìṣẹ̀sìn yìí ìlànà yìí ó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀dá nìyà. kéèké lílo àdámọ̀ ẹ̀sìn dáwé òun ni ó ti fi gbogbo rẹ̀ ẹ̀dá nìyà níròyìn wọn pé ajẹ́káwó rẹ̀ wọ́n níyì fíìtọ̀rọ̀ yìí. يا عباد الله أن يرسل لهم قولنا السنة القديمة إلا أن يعتجوا إذا سجعوا النبي الله صلى الله عليه صلى الله عليه وسلم على نبينا إكي الله الله كما بان واسع النبي محمد صلى الله عليه وسلم إلا أن يعتجوني táwọn ẹlẹ́bí ọlọ́wọ́n bá dáta lẹ́tà tó ti dájú pé gbogbo sẹ̀ríà tó jókòó ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó kó jọ lórí fìtọ̀rọ̀ yìí ọwọ́ àdàtẹ̀ ni pé wọ́n ń ní fìtọ̀rọ̀ ìyẹn àdámọ́ yìí ọjọ́ amòrò jìbìlì àdámọ́ ni tí wọ́n ti gbé àdámọ́ ìyàlẹ́ lórí ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba. Fẹ́rí àwọn ìlànà àdámọ́ yìí, Islam gbé wáyé. Pẹ̀lú rẹ̀, òun ni ẹ̀sìn yẹn ti máa ń wìn. Pẹ̀lú ẹ̀, ayé èèyàn gan yóò jẹun tí ó da àǹfààní bá wà ní ìgbésí ayé èèyàn. Gbogbo eléyìí a máa gbàgbọ́ yí ẹ̀ pẹ̀lú tí a bá sọ fún àdámọ́ yìí dáadáa. Táà dẹ̀ lo bí ẹni tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀rí àrùn bó ṣe ṣàlàyé ẹ̀kọ́ wa. nínú àwọn àǹfààní tàbí nínú àdámọ́ ìdá abáyọ̀ òun náà ní tàbínú ẹ̀yà ìṣesí àga arọ́mà nínú àwọn àdámọ́ ìyá ìbádọ́lá òun náà ní pítà ìdábẹ́ èyí tó fi kóun náà ní gbígbé awọ èyí tó bo ìdánimọ̀ ọkùnrin àti gbígbé awọ èyí tó wà ní òkè ìdánimọ̀ obìnrin irú dídábẹ́ ọ̀rẹ́ yẹn ní ṣe fi hakùn rìsálì wọn ní sá láti ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin àti obìnrin ká má tẹ̀sí sí àwọn ariwo ní wáyé láwùjọ wa kí ló fà á tó fi jẹ́ dandan nítorí pé ìkọlà abẹ́yì àti fọ́kùnrin àti fọ́bìnrin mi ṣe àìrìn islam nínú àmì ìdájọ́ máa ń mùsùlùmí ni. obìnrin gbé dáa bá rẹ́ nìkan tó ti dàgbà bí ò dábẹ́ àdèsí èméjì lórí ẹ̀yìn pé lẹ́yìn sàbí mùsùlùmí kì í ṣe mùsùlùmí nìyẹn. wọ́n lọ wá tábìlì gbé dání mọ̀tà tó fi mùsùlùmí léèyàn òun ní mọ́kànlá lẹ́fún ìsọkùnrin ìsọmìnrin. wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ìgbìmọ̀ ó ní wọn fún mi lérò ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ọ̀sẹ̀ olùkúlẹ̀yìn àti jùhàdì ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá ẹni ẹ látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní ẹni ọlọ́sọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam ọwọ́ àgbà anábì ni o sallallahu alaihi wa sallam pé kọ́dí àgbàm pápá òṣìṣẹ́ ọlọ́run kò fi di mùsùlùmí wọ́n là anábì sallallahu alaihi wa sallam wà sọ fún pé tọ́wọ́ ẹ̀kọ́ òṣìṣẹ́ mùsùlùmí ló ti tọ́ lódodo ألقي عنك شعر الكفر يقول احلم irun àìní gbàgbọ́ ti bẹ lórí rẹ̀ yẹn lọ́gbẹ́ kú ìtumọ̀ rẹ̀ ní kílọ̀ fa obìnrin pé àti ọ̀kẹ́ nìyẹn lára ìgbà tí mùsùlùmí lè parí tí ọjà tí bẹ́yẹn fi tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wa sallam kí ni wọ́n kẹ́ parí bọ́yọ̀ oṣooṣù ló máa ń fa ọ̀dọ̀ yìí kò ní owó sí àwọn bákàbàgbà lọ́wọ́ wọ́n lè ní kọ́ lọ́n bá kò kẹ́ wa àwọn alákòókè yẹn àwọn ará pléèdì twenty naira àwọn àti ìpínlẹ̀ fifteen náà báyìí pẹ̀lú mọ́tò fárí ìrọ́ lọ pa ọ́. èyí tó jẹ́ súnmà tó yẹ pé sàrọ́sàbà àlejò ẹjọ́ òun náà ní kọ́ fi rúmọ́rọ́ àti hajj èyí tàn níbi sọlọ́lọ́ àlùmọ́lá tó ti sàdúrà fáwọn ẹni tí wọ́n fárí yẹn ike ọlọ́run bá ní sikẹ́ alimuhalileke ọ̀sàdó abẹ́ ẹ̀sìn ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá sọ pé àwọn ẹni tí wọ́n gbé irun náà ọlọ́run bá ń kẹ́ wọn o lẹ́yìn ìsọ̀kan ọlọ́run kọ́ bá ní kí àwọn tí wọ́n parí níbi iṣẹ́ ìjọsìn hajj wọn tó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán. inú sèpítẹ́ yẹn tún bí bá ìwé kéèyàn di mùsùlùmí gẹ́gẹ́ bá níbi sọ́kọ́ sọ́lá ìwọ̀n ẹ̀ ní gbàgbọ́ ti ń bẹ lórí ẹ̀ lọ́gbẹ́ kú ìtura ẹ̀ ní lọ́pa ọbẹ̀ ẹgbẹ́ ní ọba di mùsùlùmí ní ọdún àgbà bó di mùsùlùmí ní ọba jọkùnrin yìí sóbìnrin o á pa lórí rẹ̀ dànù lágbègbè àti àyẹ̀ níbi ti di mùsùlùmí tẹ̀mọ̀ gómìnrin ọgbọ́dọ̀ parí nítorí pé irun orí obìnrin wọ́n dà gẹ́gẹ́ bí irùngbọ̀n táwọn ọkùnrin níní bọ́kùnrin ò gbọ́dọ̀ gé irùngbọ̀n kò sí gbọ́dọ̀ pa irùngbọ̀n. ọgbọdọ yẹ ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin ọgbọ́dọ̀ kírun rẹ̀ bí ìbá ti kọ́ wà ní kọ̀ǹdíṣàn àbúrò náà lọ síṣẹ́ hajj àbí ọmọlọ nígbà yẹn ni ó fi díẹ̀ ní ojú ọ̀dẹ̀ kéde kò ní torí lọ. bí ọmọ mi lọ si títún fún ọmọ yìí wọn wípé ni bó èèyàn lọ sí orin ilẹ̀ bẹ́ẹ̀ ní sùkú ṣùgbọ́n pé kọ́pọ̀lọpọ̀ wá rú jojo ohun tí òsì nínú òfin ni wọ́n máa sọ fún wa ní òfin ẹnu ní òsì lè yọjú ṣùgbọ́n tó o bá yọjú gbà yẹn lórí pé wọ́n fẹ́ wá wa rí ni àwọn aláìlẹ́sìn lọ́ wá wa rí ẹ̀yàn pẹ́ lè rí inú wọn tí ọ̀tẹ̀ rí tiẹ̀ tó ìpè kí èsì rí ni. tó nípa bẹ́ẹ̀ adẹ́rì sọlọ́lọ́ àrùsálá níwọ̀n ẹni gbàgbọ́ ẹlòmíì lè ti mú kíní àwọn ẹ̀kọ́ kẹ̀kẹ́ kó ti fi yí kótó ti gbọgbà Islam kọ́lọ̀ padà mìíràn ẹ̀rí arákùnrin yìí ni ẹlòmíì sọ fún mi nílò ọ̀rọ̀ mi ìdánilẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àlùkálá ń sọ mẹ́lòmíì pé alùpùpù àǹkẹ́ sàárọ̀ ikú fúri nígbà tó ti gbàgbà tó fi di mùsùlùmí irun àìní gbàgbọ́ ti ń bẹ lórí rẹ̀ lọ́ padà wá tẹ̀lé kó o sì dálẹ̀. wọ́n fi ẹ̀rí pé ìdánimọ̀ láàfin mọ̀ ẹgbẹ́ mùsùlùmí lẹ́nu yìí òun ni kọ́kọ́ lábẹ́. sáwà ọjọ́ ọkùnrin ni àbí ojú obìnrin ni. dídábẹ́ ya ibadallah ọwọ́ àánú lànà ní ẹnẹ́bí ọ̀la Ibrahim alayhi salatu wassalamu ala nabiyyina tọ́jẹ́ olólùfẹ́ ọlọ́run ọba àjẹsí ayé. kódà ó lo ìlànà yìí ìlànà dídá bẹ́ẹ̀ ìkọlà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì Ibrahim alayhisalatu salam tó ti ọmọ ọgọ́rin ọdún ogún lọ́nà mẹ́rin ọdún nígbà tó ké bẹ́ẹ̀ wọ́n ló gé adọ̀dọ̀ rẹ̀ yẹn pẹ̀lú ẹ̀lọ́dọ̀ wọ́n ní bàbá kó jalè ẹni sádà kó mú àti omi kè ṣùgbọ́n bàbá kó sádà wọ́n láàyè tó ti gé tó ti dábẹ́ rẹ̀ yẹn òun ló ń pè ní ọdún tọ́ba jẹ́ pa fúyẹ́ ìtàlẹ̀ yẹn ọlọ́run ẹ̀dẹ̀ sọ́fà nẹ́bí sallallahu alaihi wa sallam níbi tó ma àwọ̀ ẹ̀yìnà ilayka àdé tẹ́bìrì millata Ibrahim hanifa lẹ́yìn wá gbà yẹn ìmísí àwọn ọlọ́run ọba ti wá bá ìrìn ànẹ́bí sallallahu alaihi wa sallam níbi بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحكم والفكر الحكيم الحمد لله وحده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 سنة النبي صلى الله عليه وسلم حق الاتباع ولا تخالفوه في كثير ولا في كبير فيرجع الله بعض dídábì obìnrin tó bá tẹ̀lé àmúlé inú lànà ẹ̀sìn lọ́wọ́ pẹ̀lú hadith tí a wá àlìsà ọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ àlìsà tí wọ́n gbé gbà wá rẹ̀ látọ̀dọ̀ ọkọ wọn ti di òjijì ọlọ́run sọlọ́lọ́ àbáyọ àyọ̀sọ́lá wọ́n lè sọ ọlọ́run sọlọ́lọ́ àyọ̀sọ́lá ń sọ ibi ìdá ìtàkùn ìta náà ni ọmọ ìwájà bá ń gbó. tọ́ba ti wí pé abẹ́ ọkùnrin tí wọ́n fi kọlà fún ọkùnrin tí wọ́n kọlà fún àti obìnrin tí wọ́n kọlà fún tí àwọn méjèèjì bá fi fi tí wọ́n fi kọlà fún tí wọ́n bá fi pàdé ara wọn kọ́kọ́ ní iwájú ọ̀tàlùkọ́ ìwé ti fi dandan. Yá ìbádàlá tá a bá wo hadithi ọ̀rọ̀ tá a tẹ́bi sallallahu alaihi wasallam sálàyé oúnjẹ oyé wa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ pé àbáwọn obìnrin lójú ayé àtẹ́bi sallallahu alaihi wasallam ó ná ìyá wọn a máa kọlà pàápàá jùlọ nígbà tá a lẹ́bi wà láyé ọlọ́gbọ́n àríwá ló sọ́lá ẹ̀dá májà àgbàgbé tá a bá ń sọ nípa súnà bọ́yá ọjọ́ ọ̀rọ̀ òtítọ́ ọlọ́run ti sọ lọ́lọ́ọ̀bù àríwá sọ́lá àbí ìṣe òtítọ́ ọlọ́run ọba ti sọ lọ́lọ́ọ̀bù àríwá sọ́lá àbí ohun tí wọ́n ti lójú ayé ànábì sallallahu alaihi wasallam tó dá wa lójú pé kò lè pamọ́ sí wa. ṣùgbọ́n tí ọ̀sán fún nǹkan ọ̀dà ọ̀lẹ́ ìṣúná ìwọ sábà tí wàá pè ní súnà yẹn mílẹ̀ sáwà ọwọ́ àti nǹkan tó ti fi yọ máa rinlẹ̀ títí ayérayé lẹ́yìn sẹ́nu mílẹ̀ ní mustapha yẹra kò sí nínú ohun tó fi fi ayípadà ọyàtọ̀ sí orí èèyàn tábàárí àwọn kan ní sísun wọn làwọn mọ̀ nípa ìlera wọn ni ẹ má kọ́ lábẹ́ fóbìnrin mọ́ yẹgbẹ́rẹ́ dẹbí bẹ́ẹ̀ abẹ kan fi kọ́ ẹ ti ní wọ́n má fà bẹ́ẹ̀ abẹ yọ̀kẹ́ kọ́. fún èèyàn bíi márùn irú bá a ti ń ka kàrá ilé ìmọ̀ọ́mù láyé àtijọ́ ó lè yọmọ kékeré ni ọyẹ wa gba lábà ẹsùn ọba ti kòrò ni wọ́n máa ń fi ti àwọn wa ẹ̀sìn ni wọ́n gbélé wọ́n gbélé ìgbọ́n bá bá ti àsìkò rẹ̀ wọ́n máa sọ pé akúkò rí o ìgbà yẹn ni wọ́n á gbélé báwo pé kò sí kàtà àwọn máa mójútó lọ. lórí ẹgbẹ́ ọlọ́bẹ̀rẹ̀ ọmọ kéèké ẹ wá gba sàárà ayọ̀jú bẹ̀ báwọn bàbá ahẹ́ wa fún lè mọ́ mu ọlájọrí wọn bá kọ́ là fún wa lọ abẹ́yọ̀ kan náà wọ́n lè fi kọ́ bìyànjú fifteen ẹ̀tọ́ bá yẹ pé yẹn ni ká bójú tó kọ́ má fi pa kẹ̀kẹ́ náà wọ́n á máa fi kọ́ bìyànjú fifteen tó fi dá wàhálà lẹ̀ tó ìròrí èèyàn ni ìròrí tí bá sọ pé kọ́ má kọ́ làbẹ́ fóbìnrin ìròrí yẹn dẹ̀ níyì yẹn tàtọ̀ wà ó lè padà ní pé rò yẹn àbúchéǹtì tó bá fúyà. làmì ní tẹ̀lé nínú sàwádìí tòun ní ká kọ́ lábẹ́ gómìnrin wa. àríwá pápá nẹ́bí sallallahu alaihi wasallam sọ ilé tí a fẹ́ ọkùnrin àti obìnrin tí wọ́n kọ́ là fún yẹn bá pàdé dandan ní kí wọ́n wẹ̀wẹ̀ ìjọ náà. eléyìí ni wọ́n máa ṣàfihàn hadith ọmọ àti ìyá kọba hadith yẹn ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ because a ti ní àdéhùn tó lálàáfíà wọn padà wá fi àwọn èyí tó lọ́rọ̀ tó yìí kó fẹ́ràn rẹ̀ wọn ní arábìnrin fẹ́ wá ní Madina ní máa ń dábẹ́ fáwọn ọmọbìnrin ní máa ń kọ́ lábẹ́ fáwọn obìnrin àdébí sallallahu alaihi wasallam wà fún pé láti fi tó o bá fẹ́ dábẹ́ fóbìnrin má gé jilẹ̀ ìyẹn awọ bíbẹ lókè tó o fẹ́ gé kó yẹn kọ́ gbọ́dọ̀ jilẹ̀ torí tó o bá ti gé jilẹ̀. أحظى للمرأة وأحب إلى البعد ajẹ́rìí ń jẹ kóbìnrin kò ní jẹ́ kó ya aláfẹ́wọ́ yóò ti tún máa dùn ọkọ rẹ̀ ẹ̀rí ọjà ń fàánì méjì obìnrin ní pé àìsí bí àṣàrò àti ìmùsè sọ òun ló máa bí wàhálà tá a bá mọ̀ ọ́ sí ká bọ́ pa mọ̀ ọ́ sí lọ́fà fẹ́ ká tẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ń báyìí. òun bá fàgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́gbà ìṣúná bá àti rọ̀ṣùmọ̀ ọlọ́run ti àyàlá rọ̀ṣùmọ̀tà wá sí a. Ṣéke ìlàbẹ́ fẹ́ǹsì ní sílànà lẹ́bìlì. Ṣégun bá àti rọ̀ṣùmọ̀ ọlọ́ wọn ni. Tọkùnrin ìyẹn ni pé bíso ọkùnrin ṣe bíso obìnrin ṣe rí náà tọkùnrin ṣe rí. Kẹ̀kẹ́ náà ìlànà ẹ̀sìn ni tó ti fa gbọ́dọ̀ lò. adé hadith yìí ìyẹn hadith àyíṣà tá a fọ́fọ́ bó wáyà òun ní tó ń fi tàbírin lẹ hadith èyí tó ìgbéyàn náà tún lọ́rọ̀ nù ìyẹn hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọn lè ṣiṣẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àrùn sọlọ ń bọ̀ fóbìnrin tí máa ń dábẹ́ tí máa ń kọ́ lábẹ́ fáwọn obìnrin pé fa ashmi rọra díẹ̀ díẹ̀ nífẹ̀ẹ́ ni òun ọ̀la ẹ̀sùn nìyíkì má ti kò tilẹ̀ torí yẹn mi ò ní jẹ́ gómìnà ìyàtẹ̀ o yóò ti tún jáde tí wọ́n máa lo ọkọ rẹ̀ ọ̀yọ́ àdàlọ́ ẹ wá rí àlàyé hadithi ọwọ́ àwa ń lẹ́gbà wá mi lẹ́gbà wá yẹn sálàyé pé nígbà tí àwọn obìnrin táwọn náà ṣe hijira láti Mẹ́kà lọ sí Madina ọ̀sẹ̀ náà àwọn ìyàwó àtẹ́gì sallallahu alaihi wa sallam wa radiyallahu anha táǹkì ní Umm Habiba ọmọ àdébátà òun náà ni wọ́n pè ní rọ́pìlátù ètò àdìsùnfìàn rọ́múlàdì ọmọ àdìsùnfìàn. ọ̀kẹ́ lára àwọn ìyàwó àtẹ́bí òun náà wà náà tó ṣe é jẹ́ lágbà ẹ̀ wọ́n ní sẹ́sí wọ́n mọ̀ mọ́ ọmọ àdìdà òun ní kí wọ́n máa kọ́ lábẹ́ fáwọn ọmọbìnrin ìgbà tó ti tẹ ọlọ́run bá wá rí ọwọ́ rẹ̀ ọmọ àdìdà hali kátó dé màdínà bó o tún ṣe é sì sí i kọ́rọ́ tí mo pàdé bá dáhùn ni pé ó ní bẹ́ẹ̀ lè rè òjíṣẹ́ ọlọ́run àyàfi tọ́ba jára lóhùn tọ́ba jára tó o bá bọ̀ fún mi nípa rẹ̀ á sì ní mi ní mọ́ ìmọ̀ àkọlà tọ́ba ti já sí pé ìwọ ni tí ìwọ ọ̀gá wa ọkọ mi tó gbogbo ayé gbogbo mùsùlùmí ayé báyìí ló wà halal iṣẹ́ tó ṣe tó ń kọ́ la abẹ́ fómìnrin yẹn ẹ̀tọ́ ni o ṣùgbọ́n súnmọ́ mi súnmọ́ mi kí n ṣàlàyé mọ́ kí n kọ́ bó ló ti máa dé àgbọ̀yẹ káwọn yẹn lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹni ó kéré ní ẹni tọ́mọ̀ ṣe ń sọ kọ́ lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹni torí lánà ẹ̀sìn ni tá a fi mọ̀ pé mùsùlùmí léèyàn ni wọ́n nígbà tí wọn Habiba wá sọmọ́ jìjọ́ ọlọ́run sọlọ́lọ́ tọ́ba ti fẹ́ ṣiṣẹ́ rẹ tó ń ṣe yẹ tó ọlọ́fẹ́ máa kọ́ la afẹ́kọ́bìnrin má ti òjì rẹ o tọ́ba ti gé awọ ti fẹ́ níbi ara ìdánimọ̀ obìnrin yẹn tó bá gé wọlé òun ní òjò kí obìnrin yẹn kò ní jẹ́ kọ́ ya aláfẹ́wọ́ á sì lè kí ọkọ rẹ̀ ó kí ni ọkọ rẹ̀ ó gbádùn rẹ̀ ẹ̀rí eléyìí ó sì máa kéré lẹ̀ ẹ̀wọ̀n tí a ti kọ́ yọ rọ̀dí ọlọ́run tẹ́lẹ̀ àná táwọn wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ ṣe láńkẹ́sì àwọn obìnrin àǹkọ́ọ̀rù. àkókò gbajúmọ̀ lásìkò rẹ̀ gan àwọn obìnrin àǹkọ́ọ̀rù wọn máa kọ́ lábẹ́ fáwọn obìnrin. ìwà ń kọ́ ọmọ yìí pé ẹ̀rọ rẹ̀ lẹ̀ díẹ̀ ní o ẹ má jẹ òjìlẹ̀ o. ìwà dọ̀la àwọn ẹ̀gbẹ́ wa dá kó wáyé òun ní jẹ́ òye wa rí bá tẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àrẹ̀sẹ̀lá ní pèpè lọ sí ibi dáadáa bẹ́ẹ̀ ìsún kọ́ni lẹ́kọ̀ọ́ ibi tá a bá fi dábẹ́ fóbìnrin ká má jẹ́ kó tilẹ̀ ju o. ó dẹ̀ ṣàlàyé ìdí pàtàkì tó fi sọ yẹn nínú ọ̀rọ̀ tó kéré tọ́rọ̀ náà ti jọrọ̀ ọmọ àjíṣà tó jéèmà ó sì wà ní jàwámi ẹ̀kẹ́lì àwọn ọ̀rọ̀ díẹ̀ dáhùn sọ́lá máa ń sọ ní ìsúnmọ̀ rẹ̀ máa ń lórí tọ́gbà yìí pé obìnrin tí wọ́n bá kọ́ làkókò ní aláṣẹ́wó tí wọn bá bẹ fàṣẹ ju kọ ilà yẹn tí wọn gé wọlé ju ọkọ rẹ ó sì kiri o á nífẹ̀ẹ́ rẹ dáadáa ìyẹn ni pé yóò máa ní ẹ philip yóò máa ní ìfura mọ ọkọ lára ìdádọ́lá eléyìí ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn súnà tó wà ní Islam àbúgbọ́dọ̀ pàṣẹ nítorí ọ̀rọ̀ ẹnìkan yóò dá àbá àgbọ̀ kọ́dà kọjá dọ́kítọ̀ èmi dé kákẹ́ tẹ̀lé ìlànà èyí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ nípa rẹ̀ yá ìbá dandan sábà wà kọ́lá yẹn ìgbò láàkọ́ oníkèdèkè àdìgbò ṣùgbọ́n àdé àwọn ìgbà wà kẹ́tọ́ wá ìyẹn hadith jáde rọ̀jẹ̀ lọ́rù sẹ́lẹ̀ àdì wọ́n lè fi sọ́lọ́ sọ́lọ́ àlùsẹ́lẹ́mù ọ̀pẹ̀rẹ̀ sóun ẹ̀rẹ̀ àfikọ̀ fún hasan àti hussein ó sì dábẹ́ fáwọn méjèèjì nígbà tó di ọjọ́ gbèsè eléyìí wà ní àdìmọ́ ìjẹ́mú ìtọ́lárọ̀ bákan náà hadith abdullahi ibn abbas kan bẹ ká tẹ níyẹn lọ́rọ̀ ní oṣù bá alágbára tábà mélé ìta tó pa kọ̀kọ̀tọ̀ níyẹn náà sọ ife tó fẹ́ ta máa séjọ́ keje òní ká kọ́ lábẹ́ akọ́ fún ọmọ bàbá jẹ pàpà jùlọ ọkùnrin nítorí pé ọ̀rọ̀ ọdún wa lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìlera níbi obìnrin ara rẹ̀ lè kéré jù níbi pé àṣìṣe tí a sọ fáwọn sọ́ra fún yẹn kò lè wáyé kọ́mọ́jà ti máa yára kọ́ làyẹ̀wò obìnrin tó fún ọmọbìnrin ẹ̀kọ́ tá a tẹ̀lé nípa rẹ̀ yẹn sódà tára rẹ̀ yóò fi hàn sódà tàbí ní fi àtẹ́jú bọ́ yóò fi padà di ìṣòro yìí tó fi pé à ń tọ́ra fún. èmi dé àkókò tó ga jù ká lè fi kọ́ láyé òun ni pé kó tó di pé ọwọ́ ń bàlágà ọ̀yẹ́ ká fi kọ́ láyé. ìyá ìbádọ́lá ẹ̀yẹ́ rúfin ọlọ́run ọba èyí tẹ́ jẹ́ bàbá èyí tẹ́ jẹ́ ìyá òtítí wa ni ká ojúṣe wa ni ọ̀hẹ́rì kọ́ wá ní hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu wa ibi kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. wà á bí iná ẹgbẹ́ ilẹ̀ fọmọ yín lẹ̀ tó fi alásẹ̀wó lórí ọ̀rọ̀ sọ fún ọ̀rọ̀ sọ gbòòrò tọ́rọ ọmọ náà bá kọ́ là fún adalásẹ̀wó ni ọ̀rọ̀ anẹ́bí ọ̀rọ̀ tó máa wúlò tẹlifí bá tún sáwọn òmìnirú síwájú akúkọrọ tí wàá lọ yàtọ̀ sáwọn àwọn èyí tó ń ta kù tí wọn sọ torí bẹ́ẹ̀ ojúṣe wa ni ká ti wọn tẹsí pa wá láti nítorí àǹfààní náà wà bẹ́ẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala allahumma ij'alna min al-qa'imin ala dinik wa shara'i'ik wa sunnati nabiyyik haqqa al-qiyam wa min عباد الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا على النبي وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى